وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعض فالسلام عليكم ورحمة الله وبركاته لين تيادو كن لفوبا لعز وجل أطرق كيولون لليكو فاسجوا نبي محمد صلى الله عليه وسلم ìkìọlọ́run kó máa bá wọn ara lè ń ṣe ọlọ́run àwọn sàhábà lápapọ̀ àti gbogbo olùtẹ̀lé ìlànà fi di sáà alkiyama ẹ̀yin olùtẹ́tí gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí lásìkò yìí a kí n pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu pẹ̀lú agbára àkọlé tí a mọ̀ sí àgbéyẹ̀wò rẹ̀ ń la pè ní al-inaba al-inaba ó ní ìkànnù àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú. ìpẹ́ ìsẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba yẹn ni pé ìyí ojú padà sọ́dọ̀ rẹ̀ ìmọ̀ mójútó kí lọ́fẹ́ ìmọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ìjìnà sáwọn tí ọ̀fẹ́ pàápàá jùlọ nígbà tí hílàhílo tó bá dé ọ̀dà kí ni táwọn afẹ́ ẹ̀sìn àwọn àfa kí ni wọ́n fi tú gbólóhùn al-inaba. àdúnà àfa tí wọ́n sọ pé al-inaba gẹ́gẹ́ bí àfa wa al-asir ó ní yukọ́ọ̀lù anáàbù yunib inaba fahuwa munibu idha aqbala wa raja'a àfa wa ó ní tí wọ́n ń pè ní ìnáàbà òun náà ni munib òun ni ẹni tó sẹ́rí padà wọ́n máa ń lò fún yàn pé ìdá akùbàlà nígbà téèyàn bá dojú kọ nǹkan wàrọ̀jà àbí èèyàn yí ẹ̀yìn padà lọ síbi nǹkan téèyàn bá padà síbi kan yẹn ni pé tó padà sọ́nà ibì kan àbí pé ó dojú kọ ọ̀nà ibì kan ni wọ́n ń pè ní ìnáàbà. wọ́fìlì hadith du'a ó wà nù hadith tánàbí ń bí ọlọ́run pé wa ilayka anábìtú ìrẹ́ ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ padà sí ọlọ́run dákun lágbàńlá ayé lásìkò yìí asẹ́rí padà sọ́dọ̀ rẹ ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa asẹ́rí padà sọ́dọ̀ rẹ ọlọ́run ọba ọlọ́run foríjìn wa o atúbá sàmójúkò fún wa níbi wàhálà àjàgà ìtayé wà nínú èyí. wàkọ́ọ̀lá sheikh jurjani fi taarifat àfọwà jurjani wọ́n sọ nù tíra àwọn àtàrífàt àfọwà ní al-inaba ikhraju al-qalb min àfọwọ́ni tí ń jẹ́ ìnáàbà òun náà ni pe kéèyàn yọ ẹ̀mí kúrò níbi òkùnkùn ìrújú ikhrajul qalb mina dhulumati shubuhat ká yọ ẹ̀mí kúrò níbi òkùnkùn ìrújú ìyẹn túmọ̀ sí pé inú ìrújú nígbà tá à ń bá eme ká yọ ẹ̀mí kúrò ń bẹ́ ó bọ́ síbi ìmọ́lẹ̀ gẹ́gẹ́ inú òrojú gbogbo ayé ó dàrú mọ́ wa lójú hmm? àìsàn coronavirus kọ̀kọ́kọ́ ti ì wọn structure tó ní gbogbo wà ní ń pàwọ́ ọ̀dà fasin wọn fẹ́ ẹ̀rọ tutù kankan sí mọ́ hmm? ọ̀nà dàrú hmm? ọ̀nà dàrú àmọ́ tá a ṣe sí mọ́ ó sára ayé ẹ̀sìn jẹ́ ayọ̀ ẹ̀mí wa kò bi ìrújú yẹn ká para sọ́dọ̀ ọlọ́run ọba kẹ́mi ò lè balẹ̀ agbára China ọ̀ka kọ̀tà Amẹ́ríkà ọ̀ràn Spain ń bẹ́ńbẹ́ Italy ń bẹ́ńbẹ́ gbogbo ayé wa dọ̀lẹ́ ah, àṣọlọ́nù lálágbára òdodo super powers wọ́n ń bẹ́ńbẹ́ wọn ò rọgbọ́n dá sí wọn ò róògùn sí wọn ò rí náà nínú wàhálà táyé kóra wọn sí. wàkìlá àwọn àfáàní al-inaba àrùjúrù min al-kulli ila man lahu kullu. àròjọ mẹ́ńkólí ìlàmọ́láhù kólú n ti ń jẹ́ ìnábà òun náà ni padà kúrò níbi gbogbo nǹkan lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ pé gbogbo nǹkan ní ń lọ́dọ̀ rẹ̀ kúrò níbi gbogbo nǹkan lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ pé gbogbo nǹkan ní ní níṣẹ́ ni pé lásìkò yìí níta ń wò ni pé hmm, lágbájá ló lè gbà wá tàmẹ̀dọ̀ ló lè gbà wá àwọn tá a máa ń lọ sábà nígbà ọ̀rọ̀ bá dojúrú ọ̀dọ̀ wọn gan lójú kọ́kọ́ fọ́jú pọ̀ tí ò lójútùú ẹ jẹ́ á tún ṣe báyìí ẹ jẹ́ ṣe báyìí àwọn èèyàn gọ̀ débi pé wọ́n tún lọ rèé sọ̀rọ̀ wọ́n ń gbẹ́bọ nítorí àìsàn kòrónà gbogbo fasin tẹ́ ìbò mọ̀ ni ẹ ti fẹ́ ṣe tán ọlọ́run ò tí ì dá wọn lóhùn gbogbo ẹṣẹgbẹ́ ìsàwó ọlọ́run ò tí ì wojútu síbẹ̀ tó bá rí bẹ́ẹ̀ abùkátà àròjọ mìnkólì kásẹ́rì kò mi gbogbo nǹkan ilẹ̀ àmọ́nlẹ́hò kò lu káwásẹ́rì pàṣẹ pé ẹni tó gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ ẹ̀ òun náà lọ́lọ́run ọba àlekíọ́lá yorùbá wọn ní kò sí lánìí tán tó níwò ẹ̀sìn <laughs> ọlọ́run kí ni òsì lọ́dọ̀ ta lọ́dẹ̀sìn tí o fi wo sí fẹ́ kẹ́sìn oníwọ̀ wà àárí àìmọ èyí tí ń bẹ ọlọ́run dákun àyíjú wa o ayé lọ́wọ́ o ràn wá o wá o yọ wá nú ta wà ń bẹ yìí àwọn al n ti ń ila wọ́n ní n ti ń jẹ́ ìnáàbà òun náà ní sísẹ́rí kò ń bi bí ìfọ̀núfọ́ra lọ síbi ìmọ̀ lọ síbi ìrántí yẹn ni pé káríjú kò ń bí ìfọ̀núfọ́ra wa ìwọ òmùgọ̀ ìwọ ẹni tí ọmọ ẹni ti ṣe tàn wù ìwà táǹkù táǹkù káwọn sọ sọ pé àwọn lè dáyé sínú wàhálà tí wọn mọ̀ pé tọ́nà ọba fẹ́ káyé nù wàhálà àwọn ò lè dáyé sínú wàhálà káwọn kan rò pé àwọn lè kó wàhálà báwọn èèyàn táwọn ò sì ní rí wàhálà ń táwọn tí wọ́n mọ̀ pé tọ́lọ́n bá fẹ́ fi wàhálà kún wàhálà fáwọn àwọn ò lè bọ́ ńbẹ̀ àwọn kan ò pé owó ti dé táwọn bá dá wàhálà lẹ́yìn àwọn òrówó náà ọlọ́run dojú towó àwọn kan ò pé agbára ń bẹ ọlọ́run dojú tagbára àwọn kan ń pé àwọn nípò ọlọ́run dojú ti gbogbo ẹ̀ gbogbo tá a fọ́nú ń bẹ àti ká sẹ́ríkò ń bẹ ká padà lọ́dún ọba ọba àlekíọ́lá bákan náà káfẹ́rí kò ń bi ìgbésí ayé ẹranko lọ́sùn ìgbésí ayé ọmọnìyàn ìtayé tí wọ́n kóra wọn sí gbogbo ìbàjẹ́ níbẹ̀ lọ́wọ́ ọmọnìyàn ṣùgbọ́n táyé ògbórí kí wọ́n mọ sọ pé àfikọ́kùnrin ọmọ ọbọ̀kùnrin ṣe tẹ́ ẹ bá tún lẹ́yìn ọgbà lólédè yín wọ́n tún láwọn àwọn dẹ̀yẹ sí yín àwọn dẹ̀yẹ sí yín kóbi ọmọ abóbin ṣe ẹ bá tún lẹ́gbẹ̀ẹ́ náà àwọn dẹ̀yẹ sí yín kọ́mọnìyàn kó sọ pé òun fẹ́ pààrọ̀ ara òun ọlọ́run dá lọ́kùnrin lóun fẹ́ dóbin àwọn ará wọ́n sì wọ́n tún máa sẹ́ndì owó sí láti lu tí wọ́n ti pera wọn lọ́la jù ú ah, tá ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ẹ ló ń pọ́n ẹ̀rùbẹ̀ abára wa dé lágbà ńlá ayé ọlọ́run sì kìlọ̀ o ọlọ́run ní wa tako fitna látòsò ìbálẹ̀dé iná dọ́làmù minkum khassa wa alamu anna Allaha shadidul iqabi ọlọ́run bá ní ẹ páyà ìdààmú dààbò kan èyí tó jẹ́ pé nígbà tí dààmú dààbò náà bá sọ kalẹ̀ kò ní mọ lórí àwọn ẹni bí nìkan yọkarile kàrílé yọ kàrí oko ni ah àṣẹǹtì yorùbá ń sọnù pé nígbà tára lé ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò ẹ kọ fún un torí hàn ahoro rẹ kò ní jẹ sùn lóru ẹwọ wàhálà àtàyè kó sí sáwọn ẹni bí nìkan ni wàhálà kòrónà ṣe ń lọ mú báyìí ah, gbogbo ayé àṣẹ àdúgbò nu wàhálà eh, oko ò ṣe é lọ ibi iṣẹ́ ò ṣe é lọ eh, ẹ̀rù ń bà wá ààrò owó náà ààrò oúnjẹ jẹ ah ọlọ́run làwọn bíi ta kó sí ìwọ nìkan ló lè làwá o tó bá rí bẹ́ẹ̀ àfi ká sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekínọlá àfọ ibn Qayyim nínú tíra wọn Madariju Salikin wọn ní àfọ tó ń pè ní àfọ àtọkọ al ó ní al fi lugha ar-ruju' wa hiya ahuna ó ní ti ń jẹ́ ìnáàbà lédè òun náà ni kéèyàn ó sẹ́rí padà àfọwọ́ ni àmọ́ lásìkò yìí n tó túmọ̀ sí òun náà ni pé àròjúrú ilẹ̀ haq àròjúrú ilẹ̀ haq ká sẹ́rí padà síbi òdodo kí òdodo ọ̀rọ̀ ni pé gbogbo ayé ọ̀lẹ ni wá tálágbára Allah òdodo ọ̀rọ̀ ni pé gbogbo ayé aláìní ni wá tálábọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ni pé gbogbo ayé aláìsàn ni wá ta ló lùwòsàn allah ní alukur'an ọlọ́run sọ pé ibrahim ń sọ pé wa idha maritu wa huwa yashfin tí máa ń ṣàìsàn ta ni ó wò mí sàn allah subhanahu ọlọ́run fi hàn wá pé gbogbo ayé ọ̀lẹ ni wá aláìní ni wá aláìsàn ni wá ọlọ́run nìkan lálágbára ọlọ́run nìkan lọ́ba tó ní ó ń lọ́ba tí máa wò yàn sàn ọlọ́run dákun masa ìwà wò asán o aṣẹ́wá rẹ o jàmáà à ń sọ̀rọ̀ fún wa kéèmì àtẹ̀yìn tá à ń gbọ́n lé ká lè sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba ká túbá bóyá tá a bá túbá ó ṣeé ṣe ká lọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀dà kó lè yẹ wá síwájú ọlọ́run ọba sọ pé padà sọ́dọ̀ ọlọ́run ọba yín kẹ́ẹ̀sì jọ̀wọ́ ara yín lẹ̀ fún ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba yín kẹ́ẹ̀sì jọ̀wọ́ ara yín lẹ̀ fún ìyẹn ni pé ẹ̀mọ́jì ọjọ́ pẹ́ sọ pé ẹ fẹ́ dé sọ́dọ̀ ọlọ́run ẹ wá tún máa wà nínú ẹ̀mí yín ni pé kẹ́ẹ̀ ara yín lẹ̀ fún ọba subhanahu wa ta'ala bákan náà ọlọ́run ọba ní àwọn àfa wọ́n tuma ni ní pé ká sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú pé ká túbá sọ́dọ̀ rẹ̀ ká bẹ́ẹ̀ ká tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì wa kálukú mọ̀mídìí ti ń wùwà àbàjẹ́ wọ ọ̀gá ibi iṣẹ́ iye owó àwọn èèyàn tó lù ń pọ́npọ́ nítorí pé kò sẹ́ni tí ó mọ̀ ọ́ sí i ó tún máa fi ọbẹ̀ ẹ̀yìn ìjà àwọn èèyàn ń sun ó tún máa fi ọpẹ́ o ṣé o ẹ̀ṣẹ̀ ọmọ iye àwọn èèyàn tó ti fọ́gi mọ́ lórí bricklayer carpenter furniture teacher ẹni tí ń lọ nǹkan bàbá aláṣọ ìyá aláṣọ ẹ̀yin àfa ẹ̀mọ̀ tí kálukú ń dánwò lábòsí sáwọn èèyàn àwa náà là ń ṣẹra wa àdánwò tá a fi ń kanra wa náà lọ́wọ́ nítorí ẹ̀ bínú sí wa mọ̀ ṣe rẹ̀ tó aṣọ pàání gbọ́. ẹ̀wà jẹ́ àtẹ́rẹ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba wà á ń yẹ tó òbí ilẹ̀ yìí ká túbá sọ́dọ̀ rẹ̀ ká bẹ́ẹ̀ gbogbo ohun tí kálukú ń ṣe lẹ́sẹ̀ pinnu pò ní ṣe mọ́ pinnu nú ẹ̀mí ẹ̀ bákan náà kò ṣe níṣẹ́ wà ikhlasul amal bákan náà ká fọṣẹ́ wa mọ́ fọ́lọ́hún ẹ́ ká fọṣẹ́ wa mọ́ fọ́lọ́hún mọ́jẹ̀ nǹkan kó tó dàpọ̀ mọ́ ìjọsìn fọ́lọ́hún mọ́ fẹ́lòmí ah, wọ́n ọlọ́run àforíjì wa o kí wọ́n sọ fún yàn pé ẹ gba àwẹ̀ kò ní àwọn ah, ọ̀gbà àwẹ̀ kí ló dé àwọn ẹni ọlọ́run ní àmọ́ gba à ah, sọ̀rọ̀ nìyẹn wọn náà pínyàn lẹ́ni ọlọ́run ọwọ́ ọmọ ṣe ń tọ́lọ ní oṣù ọ̀sán àpẹ́ ní ìṣúná àwọn ẹni ọlọ́run ní wa ni a máa ṣe tá fi súnmọ́ wọn wàá ṣe nìyẹn èṣù tibẹ̀ wọlé ni ọlọ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ilé imam imamu abdulkadir jailani gẹ́gẹ́ bí imam ibn tẹ́mi àṣemọ́ àtàwọn afáàmì wípé imam yìí lórúkọ kan ó ń ṣe náfìlà bí tó ti ń ṣe náfìlà rẹ̀ lọ́wọ́ àbí ó ṣe iṣẹ́ ìbára tó ti ṣe náfìlà tó ń ṣe àwọn àmàlùmí ní kété lọ́ba rí tí malẹ̀ kan tàn nínú ilé ìmọ̀lẹ̀ ìbú àyà ah, ó yà lẹ́nu tí ó gbọ́ nínú mọ́lẹ̀ ni pé ya abdulkadir eré abdulkadir ana rabbuk èmi lọ́lọ́wọ́ ọba rẹ̀ wa qad halaltu lak ma harramtu ala sa'iri nas eré abdulkadir olúwa rẹ̀ ní ń sọ̀rọ̀ mo ti ṣe lẹ́tọ̀ fún ọ látòní lọ ní tí mo ṣe léèwọ̀ fáwọn èèyàn yòókù ti ń jẹ́ dáa ah! abdulkadir lòun rò lẹ́nu pé eh ó túmọ̀ sí pé èèwọ̀ ni káwọn èèyàn máa ṣe zina èmi lè ṣe zina èèwọ̀ ni wọ́n jalè èmi lè jalè èèwọ̀ ni wọ́n pààyàn èmi lè pààyàn èèwọ̀ ni kí wọ́n má kírun èmi lè má kírun èèwọ̀ ni wọ́n má gbà èmi lè má gbààwẹ̀ ah ó lọ́n wò pé ah, ah òun wá ní anta rabbul alamin ìwọ tó pẹ̀lẹ́ ló lu àmì ọlọ́run fún mi àbùkọ́dé ṣé ìwọ náà lọ́lọ́run gbogbo àgbáńlá ayé ohun tó pé èsì ọ̀jáde ẹni tí ń sọ̀rọ̀ kò fèsì mọ́ ó lò ní dá kò fèsì lẹ́sẹ̀kẹsẹ̀ ìmọ̀lẹ̀ tó tán ló bá kó padà bá tó kùn ìmọ̀lẹ̀ yẹn lọ ìmọ̀lẹ̀ ṣe ń lọ ló ń bá gbọ́ ẹ̀rín kàákàákàá lẹ́yìn ẹ̀rín ní tí ó sọ ni pé a najahta ilmuk a abdulkadir ìmọ̀ rẹ̀ sì là ọ́ ó pariwo pé rárá najahani rabbi ọlọ́wọ́ bá lọ́lá ọlọ́wọ́ mi lọ́lá mi onílọ́ba sọ pé ah eré abdulkadiri ohun tó ń sọ̀rọ̀ èṣù ni àmọ́ kò dín ní àádọ́rin kò dín ní àádọ́rin àwọn ẹni rẹ àwọn ẹni ọlọ́run tó ń ti ṣèlọ́nà pẹ̀lú ṣe sí ìyẹn ni pé yóò pé àìmọye èèyàn tílẹ̀ ọmọ tó máa pò ń lálàá ah òun ti dé mọ́tò tábà tẹ́nìkan ò dérí ọlọ́run ti yọ̀ǹda fún nǹkan mọ́kìrún mọ́. ṣé ọmọ pọlọ nǹkan anyị yẹn irun tọ́lọ̀ yọ̀ǹda fáànàbí kọ́ mákìmá tọ́lọ̀ náà sọ fáànàbí pé fa'budu rabbak hatta ya'tiyaka ya yaqin wọ Muhammad ọgbọ́dọ̀ máa sin lọ́n sallallahu alaihi wasallam táwọn dájú obìnrin yẹn pé tí pa ọ ni lọ ni ṣe esu lọ ọ ṣe lókè àìmọye irú wọn tó jẹ́ pé wọ́n ti wá sọ fáwa tá a tún mọ́ wọn pé ká mọ̀ ṣe dáadáa mọ́ tá a sọ pé dodo ọ̀rọ̀ ni ṣé òpin ṣù ní tàn wá àtẹ̀mí àti yín ìjọba tó bá sọ́dọ̀ ọlọ́run àtàfà àtọmọ kíó àtẹlẹ́hà àtàgbàlagbà àtọmẹ́kẹ́ oníṣẹ́ owó ń ṣòwò ẹ̀jẹ̀ àtúbà sọ́dọ̀ ọlọ́run o kọjọ́pọ̀ nìkan láàmú sin o kọjọ́pọ̀ nìkan láàmú sin o kọjọ́pọ̀ lọ́ọ̀ nìkan láàmú sin o jama'a ọlọ́wọ́ bá nínú alukur'an ní sọ́tò zumar ọlọ́wọ́ bá alikiola ó sọ fún wa pé wa anibu ila rabbikum wa aslimu lah min qabili an ya'tiyakumul azab thumma la tunsarun Quran thirty nine verse fifty four ọlọ́wọ́ bá alikiola ní ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá yín kẹ́ ẹ sì ṣe kí kẹ́ ẹ jùwọ́ ara yín lẹ̀ fọ́lọ́hún síwájú kọ́lọ̀n ó tó gbà yín mú pẹ̀lú ìyà síwájú kọ́lọ̀n tó rán sí yín ìyà síwájú kó tó wá dé bá yín ìyà látọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé tíyà náà bá dé látún sọ̀rọ̀ ẹ̀ ní ránṣẹ́ kẹ̀kẹ́ látọ̀dọ̀ ọlọ́run kádánwò tó dé tí ò ní rí fasẹ́ǹ ah jàmá ah ẹ wo ọdún tá a ti owójọ́ wà ń bẹ̀ ọjọ́ tá wà ń bẹ̀ over six hundred thousand ló ti kú lórí àrùn kòrónà lamẹ́ríkà ah tíyẹn bá ń ṣẹlẹ̀ amẹ́ríkà àti kọ́lọ́ndàún kókó yááfíà wa jama'a àwọn alágbára ayé mo rí nǹkan kan ṣe sí china disclose ti wọn mọ́ jama'a ẹjẹ́ àṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run síwájú kó tó di pé e, ọlọ́run ní síwájú kó tó di pé ìyà dé tẹ̀lé ránṣẹ́ lórí ẹ̀ ló fi kámọ̀ yìí pé inú ìta àwọn ń yìí coronavirus pandemic yìí ìbínú ọlọ́run ni kó foríjì hàn ní ńlá wá fásitì yìí gbogbo àwọn scientists wọ́n forí gbárí ní gbogbo òlu alágbára ayé wọn ò tí ì rọ́nà àbáyọ o ọlọ́run foríjì wa ọlọ́run foríjì wa abdullahi mahabas onítàdánwò bá dé báyìí àmọ́ wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba ni ẹ àtúbà ni jama ẹ jẹ́ àtúbà ni o káyíjú padà sọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tí ó jù rẹ̀ ọlọ́run ni o gbogbo ń tọ́ ọlọ́ọ̀ jẹ́ gbàgbé ẹ̀ gbàpọ́ lọ́ọ̀ ní nǹkan gbogbo tó fi ń ṣàbòsí jóná mọ̀ ṣe dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba bóyá ó ṣeé ṣe kánú àbẹ̀rẹ̀ ló dá Allah subhanahu wa ta'ala tó bá rí bẹ́ẹ̀ àwọn afáàjẹ́ ká mọ̀ yìí pé ìnábà tá à ń sọ yìí ó sí méjì wọn ló kún sí méjì Al-Imam Ibn Qayyim ó ní ìnábà ṣe ó kún sí méjì ó ní ìnábà tú لربوبيته wa inabatu awliyaihi ìnáàbà àkọ́kọ́ ni pé ìnáàbà ìtẹ́rípadà sọ́dọ̀ ọlọ́run ọba pé òun ló dá wa òun ní ń tọ́jú wa wáyé ìnáàbatul makhluqati kulliha wọ́n lé léyìí gbogbo ẹ̀dọ́ ọlọ́run pátápátá ni máa ṣe bẹ́ẹ̀ yeshtarik fiha gbogbo ẹ̀dọ́ ọlọ́run pátápátá ni wọ́n kọ́ra pẹ̀ fiha mu'min mu'mini yóò ṣe ìpadà wàlkáfì kọ́dà kẹfìrí wàlbẹ́l ẹni rẹ wàlfàjìr ẹni bí kọ́dà tààlà ọlọ́wọ́ bá àlekọ́lá sọ̀nù kan ìpè wọ́n ìdá mẹ́sàn-án-nẹ́sà bọ́rún dàáwò rọ́bàhùn mùnìbínà ìlẹ́yìí ọlọ́wọ́ bá àlekọ́lá sọ̀tù rome ayé àtàkùfẹ́rẹ́ ọlọ́wọ́ bá ní tí àdánwò bá ṣẹlẹ̀ támìwò bá dé sáwọn ọmọnìyàn tí àdánwò bá gbá wọn mú dàáwò rọ́bàhùn wọ́n kígbe olúwa wọn mùnìbí rẹ̀ lẹ́nu tó sẹ́rí padà sọ́dọ̀ ni wọ́n mọ̀ bọ́ lọ́hùn o ẹni tí ò sin lọ́hùn yóò wí bẹ́ẹ̀ ìyá olóòṣà bàbá olóòṣà yóò pariwo ọlọ́hùn ẹni tó ní ọ̀sọ́ lọ́hùn sọ̀pọ̀lọ́ ọba ń bẹ ìkànnà àwọn èèyàn tó jẹ́ dókítà tó sì jọ ga àgbà dókítà tó ti jẹ́ pé wọ́n ti fún ní kí náà máa ń pè bí i resident ni ní àwọn dókítà yìí wọ́n sọ fún wa pé náà scientist ń bẹ nílùú èbó táwọn jọ máa ń sọ̀rọ̀ ó ń béèrè nǹkan ọ̀rọ̀ pandemic yìí ń tọ́ sọ ni pé ogun leléyìí òun ò sọ̀rọ̀ pé àwọn lè borí ẹ̀ ó ní gbogbo táwọn mọ̀ níyànjú làwọn ti ṣe gbogbo ojoojúmọ́ ní kíní ń pàwọ́dà tágbára rẹ̀ ń kọjá ibi táwọn fi sí ọlọ́dàá ni pé àwọn ò sí i onye ntọ tó ń ni pe kún ó kúkú jẹ́ ní o ó kú òkú kẹ́ni tí ó sẹ́kù ọ̀sẹ́kù tọ́báyá stop ó ní òun ò rò pé nǹkan kan lè múràn ọba àlekíọ́lá tọba intervene dọkịta yìí ní òun pariwo pé lágbájá níjọ́ tó ń ti táwọn ti jọ rí ìwọ ń irú kódà ẹni sọrọ ọlọrin tí ọ̀kọ́ lọ́run sí nígbà tí bá dé òun náà sọ pé ọlọ́run o ìnira bá kan nìyẹn iji bá yi ìyípadà sọ́dọ̀ ọlọ́run ọba ìkọjú sọ́dọ̀ ọlọ́run ọba kódà àwọn táwọn sọ ọba parí ọ̀rọ̀ wọn o ọlọ́run ọba ní súnmọ́ ìdá àdákọ̀hún minhu rahmatan ìdá fariqun minhum bi rabbihim yushrikun bima àtẹ̀yìnà ọlọ́ọ̀bà àlékẹ́ọ́lá ní àwọn táwọn sọ ń àyà thirty four ọlọ́run bá ní táwọn ọlọ́run bá tún wá dé wọ́n tó wò ìkẹ́ látọ̀dọ̀ wa àwọn ọlọ́run bá ti jẹ́ kí ìnira ó kò fún ọtí kẹwà wà pẹ̀lú wọn tí wọ́n bá tún ti yẹ̀gẹ̀rẹ̀ kó lọ́dọ̀ ọlọ́run rẹ̀ ẹ̀ rí wọ́n ó tún máa ṣẹbọ pọ̀ lọ́lọ́run bá ní ó tún ni wọ́n tún láti ṣe kèfèrí sí táwọn àìmọye èèyàn ló yẹ pé ńgbà àdánwò bá dé ni wọ́n máa gbúdá kọ ọlọ́run bára bá tù wọ́n tán kọ́dà àwọn tó lè àwọn gan lè kọ́ wọ́n lè pè fún debate pé kò sí ti ń jọ lọ́hùn tí wọn náà sì nù wọn tí ò sì nù wọn ṣé èsì wàhálà lọ́jọ́ ìwọ náà mọ̀ ọ̀pọ̀lọ́ ọba ń bẹ ṣé ibi tí wàhálà bá dé tó wọ́n sọ pé you see eh, of course and so jama'a ẹja túbà àwọn àfa wọn ni iná ìbàtò sáà nìyà ẹ̀rí ìṣẹ́rípadà ìtọ́jẹ́lẹ̀ kejì ìnáàbàtọ̀ àwòlíyá ìhì òun náà ni ìṣẹ́rípadà táwọn ọ̀rẹ́ ọlọ́run máa ń ní sọ́dọ̀ ọlọ́run ọba wàhíyà ìnáàbàtọ̀ ìlàhíyàtìhì òun náà ni ìṣẹ́rípadà tó ní í ṣe pẹ̀lú ọlọ́run ìnáàbàtọ̀ ọ̀bọ̀díyàtì wa muhabba ìṣẹ́rípadà tó jẹ́ pé ẹrú yóò ṣẹ́rípadà sọ́dọ̀ ọlọ́run tí ó sì máa fẹ́ràn rẹ̀ wàhíyà tatalọ́mọ̀ ní arúgbó àti òmòr eléyìí ìmọ̀ kó nǹkan mẹ́rin sínú àkọ́kọ́ muhabba èèyàn mọ̀ sẹ́rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run tí ó sì máa fẹ́ràn ọlọ́run náà tó ń ti bí gbogbo nǹkan ti rí àwọn ẹni ọlọ́run wọn ò ní máa sọ pé ọlọ́run áá ah, ah, kò ṣe aburú báyìí rárá wọn ò tó máa dunnú sí ni pé ọlọ́run ọlọ́run lóòótọ́ ẹ́ ti dùnú tó dùn wọn fi máa bọ́ ọlọ́run lò pé ọlọ́run ọba ọba tó wù ní ń dá lára ẹ́ ẹ́ á tó máa dunnú sí á tó máa dunnú sí àwa nítorí ẹ̀kọ́ ìrọ̀ ọlọ́run ń fà wá létí ni wal khudu'u lah ẹlẹ́ẹ̀kejì ni pé a wà juwara wálẹ̀ fọlọ́hún a juwara wálẹ̀ fọlọ́hún kí n sì pé àwọn filonge filenge. a jẹ́ nǹkan kan ìsẹ́ríkọ̀ra tó yẹ pé a juwara wálẹ̀ fọlọ́hún tá a rẹ̀ wálẹ̀ wà ìkùbáàlù àlẹ́ yìí ọlọ́run láwa dojúkọ ní dojúkọ tó yẹn yẹn tá a accept yẹ èmi a máa sọ ẹlòmíì mi ìyàwó ń bẹ lóde ìgbésí ayé olóńgbò àtẹkùn ni wọ́n máa gbé èèyàn gbọ́dọ̀ máa jẹ́ ẹni tó sọ pé òun mọ ọlọ́run tó ń jẹ́ mùsùlùmí tí ó tún wá ní kórìíra kankan fọlọ́run àbí nǹkan kan nù tọ́lọ́n bá ní a máa ṣe á kò ń tàn yẹrẹ wò gbogbo ń tá a yẹ̀wò rèé tó fi jẹ́ pé a fi mọ̀ pé ṣé lóòótọ́ la yíjú padà sọ́dọ̀ ọlọ́run ọba ní ìyípadà tòdodo wàyìn rọ́ọ̀bù àmì siwahu fàlàyé sàtẹ̀xíkò ismu munib illa man ijtama'at fihi hadhihi al àwọn àfáà ní ẹlẹ́ẹ̀kẹrin ni pé gbogbo nǹkan táwọn èèyàn ń lọ fẹ́rí bá bóyá ńgbà tí dùnnú tó bá bá wọn àbádánwò bá dé bí eléyìí á kò ń bẹ́ẹ̀ ti wa á sọ pé ọlọ́run labániṣe nínú òjò nínú ẹ̀rùn àní àní inú wa ń dùn ó kejì ọlọ́run lọ́lọ́run òun làwọn máa gbogbo àlámọ̀rí ti rẹ̀ àní báwọn èèyàn bí wàhálà àtijọ́ lómi wọ́n ní wọ́n lọ wulẹ̀ owó bọ́ ni ẹlẹ́mi ká ẹ jẹ́ àwọn orúbọ gbogbo torí pé wọ́n ti tu gbogbo mọ́ṣẹ́ láti pa dèdè nìkan wọ́n ló gbé sórí platform kan ó ní gbogbo mọ́ṣáláṣí wọ́n ti ti pa gbogbo sọ́ọ̀tì wọ́n ti ti pa ó ní nìsín báyìí àwọn tí wọ́n ní kò sọ lọ́hùn àwọn lọ̀rọ̀ wa kò sọ́dọ̀ wọn báyìí aláìníla akáyì ọlọ́run sì mọ òun ti bo mọ́ṣáláṣí pa mọ́ṣáláṣí mi ti ń kírun òun ti ọlọ́run kẹ́ni níjọ́ àti kóni ìta kó alhamdulillah hatta salawati juma kọ́lá tó fi dé juma Hmm, ọlọ́wọ́ jẹ́ mẹ́sì kan àìmọye àwọn èèyàn bá nínú àwa ni wọn ti Haramain maki àti Madani ìbáàdà ń lọ ó lè mọ́ tóbi tẹ́lẹ̀ ni àtàìmọye àwọn mọ̀sáàjì lórí ilẹ̀ ju gbogbo ẹ̀ lọ ẹni pé a fẹ̀rí kò gbogbo nǹkan mìíràn táwọn ń pè ọba ah, ara lé wípé

kàìtìkáfù bẹ́dẹ̀n fìlmásjid láàyò fàríkò ẹbí àti ìyàbá lọ ṣe tìkáfù mọ́ṣáláṣí tí ò ní jáde ńbẹ lẹ́yìn pọ́fẹ́ tọ̀fẹ́ yàgbẹ́ ibẹ̀ ni ó ti máa jẹun ibẹ̀ ni ó sùn ibẹ̀ ni ó ti kírun kò sí pé àlejò ọwọ́ tẹ̀lé àlejò lọ kò sí pé wọ́n ẹnìkan kú kò sí pé ẹnìkan bímọ bẹ́ẹ̀ náà láti dún tọlọ́run gbogbo nítorí ó dé ní dùnú àti dàkejì wọn kò fọ kọlùbẹ ala mahabbatihi á tẹpẹlẹ mọ́ lọ́hùn lórí ìfẹ́ tá a ní wàdíkìrìhì àmọ́ wa rántí ọlọ́run bìjìláàlì pẹ̀lú pé ọba ńlá ni alágbára alágbára ẹni tó bí kò sí tí ò lè ṣe ntọ́ba wò ní ma ṣe fẹ́ ntọ́ba nígbà tọ́ba wò tẹ́nìkan ò sì lè bí wọ́n ta àdéhìn àmọ́ pé ọlọ́run ọba ńlá ń kẹ́ àní máa fẹ́ nu àbùkù kan wọ́n kó fòlìjàwárí àlàtọ̀ àti hì oríkèéríkèé ara wa yóò wá máa yóò lè mọ̀ pé ntọ́lọ́mba ni a máa ṣe láwọn àfiṣe bil ikhlas pẹ̀lú ẹ̀mí òdodo Hmm? wàlmùtàbà lè rasulihi ìlànà náà bí láti máa fi ṣe ìjọsìn kẹsì pé alùpùpù dì sáyìn tọ́ba wù wọ́n máa lam yà àkíf qalbahu ala Allah wahda ẹni tẹ́mi ọ̀bà sí lọ́dọ̀ lọ́wọ́ balóun nìkan àkàfà alẹ́ tàmàfẹ́lẹ́ mẹtìnnà tí ò níyè méjì ẹni yẹn yóò fẹ̀mí síbi nǹkan míì yóò sọ̀rọ̀ síbi nǹkan míì lẹ́yìn tí ìsìn tọ́lọ̀ ọba dá kò sí kò sọ gbọ́ tó fẹ́ dá sí òun tàn yóò fẹ̀mí síbi nǹkan míì tọ́lọ̀ ọba dá so ni pé àfi káfẹ́mi sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́n fún alágbọ́yọ̀ bá ta sọ yìí hada wasalaamu wa rahmatulahi wa barakatuhu.